Portable mm. Ọmọlálọ́mí mm. ta ni sí Mani Money who is it to you. God you are o who go help o. I will say he's my boss ọ̀gá mi ni. ọ̀gá ni. but kò sí ìfẹ́ tá a máa ní fún ẹ̀dìyẹ ju pé kó dàgbà ká pàjẹ́ lọ bí mo àárín ẹ̀ sí ni. ọ̀gá ni o ṣùgbọ́n gbogbo ọ̀gá kò sí ìfẹ́ tí ẹ máa ní fún ẹ̀dìyẹ ju pé kó dàgbà àpààyè lọ bí ṣe wo àrùn yẹn sí. ẹ já wò dáadáa ẹ já túlé dáadáa kí ló ṣẹlẹ̀ tẹ́ fi rò bẹ́ẹ̀. Ah, èmi jẹ́ ẹnìkan tó yẹ pé mo níbẹ̀rù Ọlọ́run I'm a deeper life goers tẹ́lẹ̀. ṣọ́ọ̀ṣì deeper life mọ́ bí sínú ẹ̀. so anything I do báyìí ni. Portable nínú ọ̀rọ̀ tó sọ hmm. ó ní ọmọọṣẹ́ òun ni hmm. òun ní pé kó fi yahoo lẹ̀ hmm. kó máa kọ́ ni yahoo lẹ̀ yìí ń ṣe ni. ẹ mọ̀ wípé kò rí ìkọ̀kọ̀ sọ tó pé kó pa á pé yahoo boy ni. yahoo boy na yín ṣe mẹ́tẹ̀ kọ́ arrest me o ṣé mi àyín gẹ́ màtá ṣé police yahoo boy don combine they don combination. ok náà ṣé ìgbà yìí tèmi lébi ṣé mò ń gbé yahoo boy tí máa ń tó ẹ pé àwọn according to báwọn yahoo boy ṣe máa ń ṣe èyí nǹkan ṣáà ní west poppy ẹ rí bó ṣe máa ń náwó online tó ṣe máa ń ra mọ́tò. ẹ bẹ́ẹ̀ ni ẹ ti ṣe ti ilé bí owó ni ẹ lè má ti kan owó. ah <laughs> èmi ò námànàmà èmi sọ wípé ọmọ ọlọ́run lèmi mo ìrànwọ́ pa. tó ẹ tẹ ẹ tẹ kò ẹ ẹ kò. no ni kì í tan ni jẹ ni mo ṣe jára mọ́ kí lè rí nǹkan jẹ ṣẹ́ ṣàlùgùn ṣẹ́ mo ṣe tẹra mọ́ kí n má tọrọ jẹ when you also you get pay get to beg gas to work to get pay many things on my mind to do kólúwa gba fún mi kí n rí tèmi ṣe. seven hundred thousand naira ni fi ṣe náà ẹgbẹ́. bọ́lá eighteen seven hundred thousand ọmọ ah. twenty one years. ó ṣáà di ọjọ́ kan eh, ọ̀gá ní wípé àwọn pé ẹnìkan lálàá sí òun pé àpọ̀ lọ́dọ̀ ẹ̀. ìyẹn pọ́tébù ló lálàá. ó ní pé ó ní kẹ́nìkan lálàá sí òun pé bí a pásítọ̀ àbí pé pé lára àwọn tó kójọ ẹ̀ pé ẹnìkan fẹ́ pa àwọn tó fẹ́ pa ẹ́ ok no problem normal normal nǹkan torí tó ní pé ó fẹ́ pa ẹ́ kò fún space yẹ kò dáa rárá torí ojú mi ti rí mẹ́mẹ́ntì lọ́dọ̀ ẹ̀ kò yẹ kó. ojú rí ń bẹ̀ bí kí làwọn bí kí làwọn bí kí ni bí àwọn. àwọn ní ká máa sọ ságbáyé tama boss kasala many many things. zadu zadu i live in the zoo babu ah! i dey show you. Ah! Ah! iyai. Ah! Ah! ṣé lóòótọ́ ni ìyẹn ń gbé nu zoo ṣé zoo níbi tẹ́ ń gbé yẹn. zoo ni omi nípa fún inú gbó ni zoo typical zoo. níbẹ̀. zoo ńlá kì í ṣe sùúrù kékeré. báwo ló ṣe kò séèyàn èyàn bá yín gbé bẹ́ẹ̀ ni. èyàn gbé bẹ́ẹ̀ àwọn tó ń gbé bẹ́ẹ̀ náà di ababus. níbẹ̀ yẹn náà lọ. yà babus wa mọ kí wa lóríṣiríṣi. lóríṣiríṣi mẹ́ẹ̀. yà yà yà. báyọ̀ bó lè ń bá lè ń bá èyàn gidi tó ló ń gbénu bàbú bó lè ń ṣe ah. ń gbénu zoo. ìwọ tó bá máa tó bá máa mú ọ̀bọ wàá ṣe bí ọ̀bọ ni. ẹni pé ọmọ ẹni ọmọ Ọlọ́run ni pé èyàn kì í ṣe ẹ ti sọ pé ìjọ. deeper life ni ni ni ghana mi lọ ok ṣe ṣe nígbà tí ẹlẹ́dẹ̀ skul ṣé náà lè ṣe ń lọ abẹ́ tí ẹ ti yàbàrà síbò mi ti. yes na máa lọ lẹ́kọ̀ọ̀kan tó school school life Ah, another lifestyle ni ẹ̀bọ̀ ẹ̀ kọ̀ọ̀kan a máa ń lọ ẹ̀mí ọlọ́run jẹ́ ìgbẹ́nu. kì í alu kì í òkà gbogbo ẹ̀ gbáyàn kó fẹ́ pé fẹ́ rẹ́ǹdì àà ah, ah, ó lóun máa fi mí blow album òun sẹ pé òun máa ṣe kíní ẹ̀gbọ́n kí lẹ fà ṣé tí ń ní kíní ni. wọ́n máa ń fa nǹkan ni àbí gbogbo ah, ẹ náà ṣáà ló máa ń pòsì kíní kíní. oṣù orí ìgbó kọ́tà yẹn ò tọ́ ni kò ṣe pé ṣeréṣeré. sẹ́yìn náà ń gbé wàhálà bàbá ẹ̀ abẹ́yẹn bẹ́ẹ̀. no wàhálà with ẹni tó lọ school ẹ káàpàdà sí orí ètò ìmọ̀mọ́ máa ní tiwa ní ètò gidi àwa náà ni a lo gbogbo lọ́tùnlọ́tùn lára lọ́tọ̀ èyí náà ni mo fi ń kí àlejò wa pàtàkì ẹni tí gbogbo ayé mọ̀ ẹni tí gbogbo ìlú ń sọ nípa ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọmọdé ni o ṣùgbọ́n hmm, atakere iyọ̀ dáadáa tẹ bá ń gbọ́ mani mọ́nì mọ́nì mani ẹ̀ mà káàbọ̀ o. <sighs> ẹ ṣe púpọ̀. orin ni ah, ẹ fẹ́ kẹ́ foni wọlé ni orin ni ah ìwọ babu gbéra kúrò nínú zoo èmi king of petition tó bá tẹ́tí mi màá kọ petition ẹ̀mẹ̀dẹ̀ bá tẹ́tí mi màá kọ petition ó ti yẹ yín bẹ́ẹ̀ àwọn ògbẹ́ kọ̀ọ̀kan ti gé ìta lọ àtakò kéré lójú kò yẹ fojú di àwọn kan fojú di wa ó bí a ọmọ kékeré ni bọ̀ ọlọ́run wà lẹ́yìn wa so kò sí ọ̀kan. ọlọ́run ni kò ń ṣe kò ń ṣoògùn. ẹ nà abẹ́yẹn máa lo jazz make dem give me chance kọ́ fún mi láàyè ayé gbogbo lèmi fẹ́ nù tó tá a bá lo oògùn oògùn máa cast bọ́tà bá tó bá fún mi chance máa ráyè kọjá gbogbo. sáwọn kan ń lóògùn ni. Ah, bí èmi ṣe máa ń gbọ́ pé àwọn kan ń lóògùn àwọn kan ná èmi ò sùkọ́ tó kọ ẹ̀mí tèmi ní pé kémi ti máa gbàdá sọ́ọ́lọ́ kọ́lẹ́jẹ̀ ti máa ń sá mi kémi jẹ́ ti máa lọ kọ́ ti máa fún mi chance láti sọ. mani money orúkọ yẹn gan báwo lè jẹ. mani money ah, ẹ kì í tolú sára mi mhm. orúkọ tèmi ni ọ̀ṣímọ́sù Emmanuel Olúwafẹ́mi tí gbogbo aráyé mọ̀ sí mani money. ọ̀ṣímọ́sù Emmanuel Emmanuel Olúwafẹ́mi Olúwafẹ́mi tí gbogbo ara ẹ mọ̀ sí Mani Money hmm. ìyá inú mi jẹ́dùn púpọ̀ pé ẹ ń gbà mí níyànjú ní èdè Yorùbá tó jẹ́ abínibí káàró jìrì Mani hmm. is coined from the word Emmanuel Emmanuel yeah mm. and money àwọn ọ̀rẹ́ mi ni wọ́n fún mi ní orúkọ ẹ̀ torí èmi jẹ́ nítorí pé tọ́lọ́run bá bùkún mi ní bá bí hundred naira èmi lè tí máa ń pé mo ná dènà àkáǹtì báyìí hmm. tí máa ń ní àwọn ọ̀rẹ́ tẹ́ pé wọ́n fẹ́ ra nǹkan báyìí. tó kù díẹ̀ káàtó fúlànà nílò owó ní school ẹ̀ pé school ó rough gan school life is a different uh, kind of lifestyle ó ti ń bẹ̀ máa kàn máa guilt. ṣé ní secondary school àbí ní tertiary tẹ wá sí tertiary tẹ wá ní university wa ok àyè pé yẹn gan ẹbẹ̀ sí yes kò tí ì pẹ́. yes na kò tí ì pẹ́ na àti mo wọ́n dé level náà ok so gbàgbà àwọn èèyàn ó gbé dání ọkẹ mọ̀ pé scope náà ni mo gbọ́ bí náà ṣe ń bùkún wọn ìwọ̀n bá àwọn pé ẹni tí wọ́n bá nípa láti ṣe wọn náà fún onílẹ̀kejì ẹ̀ tí wọ́n bá ṣe máa ṣe àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ sọ mí ní mọ́ọ̀nì máa mọ́ọ̀nì mm ó pẹ́ lọ bí mo ṣe ń jẹ láti gbà ẹ ní jẹ mọ́ọ̀nì. mo ṣe jí mọ́ọ̀nì. bẹ́ẹ̀ ni mo no ṣe jí mọ́ọ̀nì máa mọ́ọ̀nì. máa mọ́ọ̀nì ni ní àìpẹ́ yìí ni ariwo gbàlú mm-hmm. òkìkí gbàgbóró kan mm. tá a bá ń dárúkọ máa mọ́ọ̀nì lénìí mm. tá a bá ti fi portable Abibullah Òkìkíọlá tá a bá ti fi kún mm. kò tí kò tí ì dúró kò tí ì ṣe déédé Portable mm. Ọmọlálọmí mm. ta ni sí Mani Money who is it to you. I will say he is my boss. Màá sọ pé ọ̀gá mi ni. Ọ̀gá ni. Bọ̀ kò sí ìfẹ́ ta máa ní fún ẹ̀dì ẹjú pé kó dàgbà ká pàjẹ́ lọ bí mo àárín ẹ̀ sí ni. Ọ̀gá ni o ṣùgbọ́n gbogbo ọgá kò sí ìfẹ́ tí ẹ máa ní fún ẹdìyẹ ju pé kó dàgbà àpààyè lọ bí mo ṣe wo àrùn yẹn sí. ẹja wò dáadáa ẹja túlé dáadáa kí ló ṣẹlẹ̀ tẹ́ fi rò bẹ́ẹ̀. Ah, èmi jẹ́ ẹnìkan tó yẹ pé mo níbẹ̀rù Ọlọ́run I'm a deeper life goers tẹ́lẹ̀. ṣọ́ọ̀ṣì deeper life mọ́ bí sínú ẹ̀. so anything I do báyìí ni àwọn ọ̀dọ̀ àyáwó ni mo gbé dàgbà. nílùú wo. ní Ìjẹ̀bú Mùṣín. ok. so àwọn ìmọ̀ sọ fún ẹ pé máa ṣe dáadáa pé tó bá ń ṣe dáadáa kò sí ni wọ́n máa lọ síwájú always gbogbo ìgbà máa lọ síwájú ni pé ọba máa ṣe nǹkan búburú fún ẹ wọ́n ṣe máa ṣe dáadáa ṣá. nǹkan tí mò ń gbọ́ yìí ọ̀rọ̀ ńlá ni o ẹ má bínú ẹ tọmọ mélòó báyìí. àmì ah, twenty one years old. twenty one làwọn ló ń jáde báyìí ó yà mò ń gbọ́. yà ń gbé ọ̀dọ̀ ìyá àgbà mi gbé dàgbà sóhun. <sighs> yà because èmi máa ń sàbíyàn ẹ̀ ṣáà polite polite pẹ̀lú pé bẹ́ẹ̀ báyẹn kọ́ ẹ̀mí bẹ́ẹ̀ ni báyẹn kọ́ ẹ̀mí nìyẹn mo ọ̀gá mi jẹ́ ní pé mo serve gan mo sì wọ́n gbọ́n kó sì wọ́n tó máa fẹ́ kí n ṣe máa ń ṣe bó kọ́ déédéé di kàyéfì ó kọ́ déédéé náà mi ó post mi sọ́nà àwọn máa báyé mi jẹun máa ṣe lè ah ah. o máa hand career yín. o máa hand career mi kí ló ti fa gbogbo eléyìí ok èmi tí wàá rò pé normal normal nǹkan máa ń ṣẹlẹ̀ ṣáà àti kínní kínní kínní bẹ́ẹ̀ ó tún wá six property mi àwọn nǹkan tèmi náà fi ń mú owó díẹ̀ díẹ̀. irú property wo. àwọn studio gadgets mi tí mo tu owó jọ tẹ́gbọ́n mi náà sponsor mi everybody tí mo ṣáà tu owó jọ tí mo ta fi ń ṣe orin ó tún wá six ó tún ní pè ní gbé ah two six fóònù mi náà wà náà mo ti ti gba fóònù mi after five days tí ó six. android àbí iphone. iphone eleven pro max mo ti gbà padà bọ ó sì zi instrument ẹ pé òun lè fún mi èmi kẹ mi ò tí èmi ọlọ́run ọlọ́run ẹni ọlọ́run bú ó bú mi ni èmi jẹ́ so ìwọ̀n bá tèmi ní èmi kàn fún sponsor mi pé kí ni àti tí máa lọ ṣiṣẹ́ everything. irú iṣẹ́ wo lẹ tún ṣe. Ah, i'm a student mo jẹ máa ń bá ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi ní ẹ̀gbọ́n mi jẹ́ ẹni tó máa ń ta fóònù oníṣòwò okay. so ọ ní ṣọ́ọ̀bù eh, káàkiri ní Lagos ẹ̀yin ẹwà tí ẹ ń wà káàkiri àgbáńlá ayé hmm. orí ètò náà làwà ọ̀ máa ní Oyinmomo ní ètò ètò náà ni ìmọ̀ wọn láti lè ṣe AK Concepts Limited ẹni tí à ń bá sọ̀rọ̀ lónìí òun náà ni Emmanuel Olufemi. ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Mani Money Mani Money ọmọọṣẹ́ Portable Ọlálọ́mí wàhálà wàhálà wàhálà. tó bá dúró tó tó bá rí wàhálà ṣe tó bá ṣó lè dúró ṣá normal normal ọlọ́pàá máa kó everybody sí prophecy ṣé ọlọ́pàá padà kọ́ everybody báyìí hmm. ọlọ́pàá kọ́ everybody tó ẹ̀ lọ́nà máa sọ pé nǹkan tí ẹnu ẹ̀yìn máa fi sọ nǹkan tó dáa má máa fi ṣépè má fi sọ pé wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà ti dé báyìí wàhálà ti dé ló fi dọ̀ pé àmì babu alevidi su wàhálà wàhálà nínà òun gan kò gbádùn àwọn ẹ̀fọ́ the main time tó rí wàhálà yes. then this music of a thing mm. ọ̀dọ̀ ẹ̀lẹ́ ti ń kọ ni abẹ́ nǹkan ti ní ẹ̀bùn music láti ìpìlẹ̀ wá. Ah, ṣebí èmi ti ń kọrin tẹ́tẹ̀lẹ̀ kí n tó pàdé mo mo sanwó fún ni tó mo wá ṣe fíṣọ́rìn ní ọ̀dọ̀ ẹ̀ ló fi jẹ́ pé ó láìkó wọn mi wá ní pé mo fẹ́ sáyìn mi. ok mo san owó fún un. n pé ok mo fẹ́ kọrin o mo fẹ́ kọrin pọ́ńtébù àwọn èèyàn ti mọ̀wọ́ o mm. yájọ ṣe kọ́ lè mọ̀ mí ṣe dé bẹ́ẹ̀ ọdún wo ìgbà wo. it was last year okay. last year around February time ó ṣe abáàlú ọ̀rọ̀ ọmọṣẹ́ ṣe wá wọlé ọmọṣẹ́ àtọ̀gá ṣe wọlé. òun náà ni mo ṣàlàyé fún un so ẹni tó mú mi mọ̀ yóò jẹ́ his former manager foreign. That's taswed náà ẹ̀gẹ́ foreign. yeah school tí mo wà no, làwọn náà wà. ok so àti ẹ̀gbọ́n ah, ẹ̀gbọ́n ah, mi fẹ́ fi ṣọpọ́tébù ah, ẹ mọ̀ kíni máa kó lè go far ó ti yẹ yín náà bẹ́ẹ̀ mọ́ náà ṣe ni pé yá wá san owó yẹ báyà báyìí ni owó ńlá kẹ́ ni mo fi fi ṣọ. èló ni seven hundred thousand naira ni mo fi ṣe náírà gbà. bọ́lá yìí ti seven hundred thousand Almost twenty one years. mo yẹ sọ fún yín pé hmm, à ń ṣiṣẹ́. irú iṣẹ́ wo. Eh, ẹ̀gbọ́n mi. o ń ta fóònù àbí ẹ̀gbọ́n mi ta fóònù. torí kan tí fọlẹ́bù sọ ni pé oníṣọ́ọ̀bù bíi abi mẹ́ta ọ mẹ́rin. Hmm. ẹ̀gbọ́n mi rí pé ah, bí mo ṣe kéré mo ní wisdom. ó ti ẹ̀gbọ́n mi mo dé láti Ìjẹ̀bú mo wá síkù ẹ̀gbọ́n mi pé ah, ọmọ yìí ó ń tajà ó ń tajà dáadáa ó ń bá àwọn customer relate ẹ̀gbọ́n mi wá fi mi ṣe manager ṣọ́ọ̀bù mẹ́ta mo jẹ́ kéré mo ní small stature so àti tí ó jọ àti tí ó jọ ó rọrùn fún mi ẹ ṣáà ní seven thousand èrè tùjọ ẹ sì kó lọ fún. more than that okay more than that torí èmi ẹ̀gbọ́n mi tó bá ní kí n ta fún bá bíi fifty thousand èmi lè èmi náà mo lè fi àjàsà sí fifty two thousand ní o tí bá rí two thousand mà save ẹ. tẹ́ẹ̀sì náà kùnà. mo ò nánà kùnà ọ̀dọ́ gan mo gbé dàgbà mi ò lè nánà kùnà ọ̀ kọ́ mi bẹ́ẹ̀. so ngbà tí ìwádìí pé bí a bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀dọ̀ ara yín ó ṣe wá padà di pé àwa ń gbani lójú à ń kan nílẹ̀ṣẹ̀ tí gbogbo ayé wá lójú ayélujára kí ló lead débẹ̀. òun náà ni mo ṣàlàyé bọ̀ ó ṣáàdì ọjọ́ kan ọ̀gá ní wípé àwọn pé ẹnìkan lálàá sí òun pé àpọ̀ lọ́dọ̀ ẹ̀. ìyẹn pọ́tébù ló lálàá. ó ní pé ó ní kẹ́nìkan lálàá sí òun pé bí apáṣọ àbí pé pé lára àwọn tó kó jọ ẹ̀ pé ẹnìkan fẹ́ pa àwọn ó fẹ́ pa ẹ́ ok no problem normal normal nǹkan tó ní tó ní pé ó fẹ́ pa ẹ́ kó fún space yẹ kò dáa rárá torí ojú mi ti rí mẹ́mẹ́ntì lọ́dọ̀ ẹ̀ kò yẹ kó. ojú rí bẹ́ẹ̀ bíkí làwọn bíkí làwọn bíkí ni bí àwọn bí àwọn. àwọn ní ká máa ká máa ká máa sọ sàgbáyé ká máa bọ́ọ̀sì kásálà many many things ojú mi jẹ́ èmi jẹ́ lẹ́ni pé máa fara dà nǹkan ẹ̀ ń pọ̀ dọ̀ arúgbó tèyí tó yẹn tó gbọ́dọ̀ arúgbó ó gbọ́dọ̀ fara dà náà. ojú ìkan jẹ́ ń tu. ẹ náà ó máa fara dà tó bá ní kí n jókòó síbà máa jókòó síbà ẹni tó bá ẹni tó bá gbọ́n ló máa ń kọ́ ẹni tó bá gọ̀. ẹni tó bá gbọ́n ló máa ń kọrin tó bá gọ̀ yóò bá gọ̀ hundred ah. so bàbá ṣáà ní ká fún wọn ní space ní ká fún wọn space ok jẹ́ kí n kó instrument mi tó instrument mi là ń lò ní ní studio títí ẹ̀ mm. ok. èmi kẹ báyìí ni ọtí ìgbà tí ó tó ní pé tó tó tó tó six yẹ ni ọba yẹn tó mọ̀ pé studio mi ló ń lò. ok èmi ò nígbà tí ò ìgbà tí ò sí jà nobody mọ̀ pé ó máa ń lò even though gan ó tún nǹkan tó yẹ àwọn wípé ẹ wọ̀ ọ̀dà ẹ máa ṣe báyìí everybody hmm. ọjọ́ kan wà lẹ́ pé mo fẹ́ rẹ́kọ̀dì orin um, pòdúsà ó tún ní kí èmi lọ́mú wá lórí irinṣẹ́ mi tẹ̀ ń lò tẹ̀ fi ń gbowó irinṣẹ́ close to one million plus tí mo ní. tó kó wá láti lè wá síbẹ̀ tó kó láti ọ̀dọ̀ mi ẹ ti ń lò báyìí báyìí seven months báyìí ẹ ti ń lò báyìí ẹ tún ní pé kí mi tún máa mú wá kí n tún wá máa ṣe orin ah, ojú ọkọ mi yàn mí àrò pé báyìí ah, wá bọ́bọ́ yìí normal normal gentle ló máa ṣe calm down máa ṣe bọ̀ gbogbo ọ̀tún gentle jù bọ̀ mo tún gbìjú pé wo ara òzù náà ni pé kò sí ọkọ pé máa yìnbọn lọ́yọ̀kan náà ṣáà máa yìnbọn pé kò sí bí èèyàn ṣe lè jẹ mẹ́rin tó ọmọ náà ló ń dọba. kí ló wá débi pé wàá bẹ̀rẹ̀ sí ní gbani mm-hmm. kan lẹ́sẹ̀. thank you sir so ó ṣàní pé kẹ́gbẹ́ni fún space yá jẹun kó inú ẹrù mi náà torí òun náà ti ó mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ òun náà ti prepare fún ó ti ra pseudoset tiẹ̀ three days before that. ló ti lọ ní nǹkan tiẹ̀ náà ló ní nǹkan tiẹ̀ náẹ̀. bọ̀ wọ́n ṣọ́ ti wá sàbẹ̀ wọn tí set tiẹ̀. ó ti ó ti set tiẹ̀ ó ṣe ń tún sídùú ìṣiríṣi everything so èmi àwọn pé ẹ̀yẹ́dẹ́ sílẹ̀ náà ti ní tọ́dọ̀ yín àti ẹni kí n fún yín space náà jẹ́ ẹ̀hún kó instrument mi lọ sí ìjẹ̀bù ìtòyí school èmi wà so tó báyìí ti di pé ẹ ti ní ká padà wá máa padà ó wá ní pé gbogbo oore tóun ti ṣe fún mi kọ́ wípé ṣó máa já sásán ni ah, mo tún wá rò pé èmi ti fọ́nà ayé yìí báyìí pé ṣèbí náà ayé kan yẹn náà wà náà owó ti ṣe fún mi fẹ́ ṣe nọ́mà nọ́mà ìgbà tí mo wà lọ́dọ̀ ẹ̀ náà èmi náà mo sponsor ara mi tí wọ́n fẹ́ ṣe promotion bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé òun náà máa help òun máa ń jẹ́ ẹ jẹ́ ẹni tó pé ọwọ́ ẹ̀ mọ́ ẹ pé ó jẹ́ ẹni tó pé ó máa ń ta láti help. ó lawọ́ ó lawọ́ bọ̀ gíwọ̀n ẹ̀ náà tún

lílọ sí lílọ òkè kí competition sọ́dọ̀ àwọn ọlọ́pàá hmm. ìmọ̀ràn ta ni ta ló mú mọ̀ràn yẹn wá pé à ah, tó bá dé báyìí o o lè kí ni gba ọlọ́sọ́dọ̀ ọlọ́pàá ta ló mú mọ̀ràn yẹn wá. Ah, èmi lọ school mo primary school wọ́n kọ́ wa ní civic education ọkùnrin social study secondary school náà the same thing mo tún wà ní tertiary level ṣé mi tún wà lọ́pọ̀ lórí pé dàgẹ́jà kọ̀kọ́ normal normal àwọn kan advice mi pé ẹ ká kó mú pòmùpé lọ́bẹ̀ ṣèbí ìyàwó ló gbé ẹni àwọn adẹ́bẹ̀ àwọn ọmọdé mi ah no ariwo ìṣègàgà kọ ẹ̀sùn láyé mo ṣáà lọ sí mo ṣáà pé ẹ̀gbọ́n mi pé ìrọ̀kọ́ báyìí ló ṣẹlẹ̀ tó ẹ̀gbọ́n mi náà máa ń sponsor mi díẹ̀díẹ̀díẹ̀ ẹ̀gbọ́n mi pé instrument ẹ kọ́ mo ní pé wọ́n ti six zero nípa àwọn lè fún mi nípa àwọn ẹ̀fẹ̀ di orí tó fẹ́ ṣe fún mi orí wo náà ni but ẹ try shout out to him it's part of my story but. ìyẹn yeah, mm-hmm, portable mm, mm-hmm. is part of your story. yeah thank God and thanks to him yeah but kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ so ẹ ṣáà sọ fún mi mo ṣáà sọ fún wọn pé kí ni ẹ̀gbọ́n máa ní pé nù pé ẹ ká dé police station ọjọ́ ẹ̀ ó nà mí badly kì í ṣe gbogbo fídíò. ojú ya ni àbí àlùkì. àlùkì òkà gbogbo ẹ̀ gbáyàn kó fẹ́ pé fẹ́rẹ́ǹdì ó lóun máa fi mí blow album òun sẹ pé òun máa ṣe kí ni ẹ̀gbọ́n kí lẹ fà ṣé tí ní kíní ni. sọ máa ń fa nǹkan ni àbí gbòótà bẹ́ẹ̀. ẹ náà ṣáàrì ló máa ń post kíní kíní. òṣòrí ìgbòho kọ́tà yẹn òótọ́ ni kò ṣe pé ṣeré ṣeré. no ṣe ṣe ṣe ẹ̀gbọ́n máa ń mọ̀ ń pa. bọ̀dù wọ́n náà máa ṣe díẹ̀ díẹ̀ o torí èyàn ṣáà lè mọ báyẹn sí. ọmọ náà lè ní mi ojú tèmi ò jọ ju. ok yóò kí no mm, jẹ́ ń tu ọmọ ọlọ́run mm, ọ̀ fi kọ́ ẹ̀yìn. ẹni pé ọmọ ẹni ọmọ ọlọ́run ni pé èyàn kì í ṣe. ẹ sì sọ pé ìjọ. deeper life mo ni ni ni ghana mi lọ ok ṣe ṣe nípa kẹ́rọ́dé school ṣé òun náà lè ṣe ń lọ tí ẹ ti yà bàrà síbò mi yes na máa lọ lẹ́kọ̀ọ̀kan tó yí school life ah, àwọn lifestyle ni ẹ̀bọ̀ ẹ̀ kankan a máa ń lọ ẹ̀mí náà jẹ́ ìgbénu. so fúnra ẹ lè rò pé ẹ kì í ṣe pé competition kàjọ débẹ̀ so. nọ́mbà nọ́mbà bá ṣe bí mo ṣe nǹkan tí mo kọ́ ní school ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ first thing to, you, first do is to go to nice police station and report. okay so ìgbà tí mo dé. ní criminal act against someone. yes yes na yes na yes na torí nǹkan kíkẹ́ yẹn ti di àgbáyé tó bá yẹ pé kò ṣe fídíò kò post mi sọ́nà láyé ni kíní yẹn ó lè má débi bóyá èdè yìí hmm. èmi kọ́ àwọn pé ẹ̀gbọ́n ọ̀gá mi náà ni mọ́tàmọ́tà ọ̀dún máa ṣe náà a máa foríjì ọ̀nà òtẹ̀yìnbó ti post mi sọ́nà ó tún wá síìsì instrument mi ah ó ẹ̀gbọ́n ẹnu bí wàá dà pé ìgbà téèyàn gun igi kọjá orí ẹ mọ̀ nǹkan tó ṣe yẹn ìlú àwọn ọlọ́pàá gbà kó tó pé àwọn ọmọ adìgbà fún abẹ́lọ́ gbé. ìgbà tí mo jáde àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá sọ fún mi pé before anything you write statement ṣùgbọ́n tí a ti ń kọ statement náà ni petition náà ti jáde so if you guys ẹ eh, statement tó ń kọ náà petition náà ni so that is ibi tó ti jáde náà ni. ìgbà tí wàá ń kọ kí nìyẹn lọ́kàn yín lọ́hùn mm. ṣé ìjẹ́ lérò pé ó lè padà dín nǹkan tó dà lẹ́nìí ẹ wá gbéra yín lọ ilé ẹjọ́ ẹ gbà ń kóòtù ọgbó náà sínú dọ́ọ̀kì òun lójọ́. ẹ na kò yẹ kó tún dé ibi tó tún dé iná mhm. àwọn ọlọ́pàá tẹ́mi kémi kan lọ fẹjọ́ sùn pé ọkọ̀ bá mi bá sọ̀rọ̀ kó fún mi ní àwọn instrumenti mi o kó jẹ́ ẹ̀bí agbókùjẹ́ apologize pé ìwọ òun ṣe báyìí báyìí fún mi. láti November At december láti sáàbẹ̀ ní lẹ́tà pé wá oṣù mẹ́ta wọ́n rí wọ́n ń pè from time to time kò dáhùn ok wọ́n tún wá lọ ní ìdènà last month wọ́n tún lọ sí ọ̀dọ̀ ẹ̀ wípé alpha torí wọ́n ti lọ sí court magistrate ọgbà one tàbí arrest pé ọfẹlẹ arrest torí wọ́n ti invite bá bíi oṣù mẹ́ta tí ò lọ tí ò lọ tó àwọn ọlọ́pàá fẹ́ confam bóyá òótọ́ ni èmi sọ ẹgbẹ tó ni so wọ́n fẹ́ confam rẹ̀ kò tún wá dáhùn bó ṣe lọ gba warrant of arrest ni a warrant of arrest so russia ọlọsọdẹ ó tún bá àwọn ọlọ́pàá ó tún bá àwọn ọjà ó tún ṣe wọn léṣe ó tún àmì babu ó tún pòṣẹ sórí mídíà ké bá àwọn ọlọ́pàá ṣáà ti the next two days more after ṣáà ó ṣáà lọ rí àwọn ọlọ́pàá ṣọ àwọn ọlọ́pàá náà pè mí ṣáà ó ṣáà ṣàlàyé sí mi pé ìdíwọ́ dìtẹ́nì sí eléwé ẹran nìyẹn eléwé ẹran fún three days so after that bó ṣe di ọkọ sí mi. nígbà tí a wà ní kóòtù yẹn kí ló ń wá sọ́kàn yín ìyẹn ti wà fulfil pé ah yes òun èèyàn mi jẹ gbé nǹkan tí mo fẹ́ ó ṣẹlẹ̀ ah. ló wá sọkàn yín jọ́nà. kóòtù náà báyìí báyìí nọ́mọ̀nọ́mọ̀ kéèsì ṣì ń lọ bọ̀ ọtún tù yà á lọ sí kóòtù ní bí i ọjọ́ o. on the twenty six on the twenty six ọtún àjọ náà sí on the twenty four of next month. Ah. may twenty four. two day mo ń nípa lára àgbọn nǹkan tí mo ń ṣe yìí everything na morning ọmọdé mi mo wọn bá owó tí mo ní mo fi ń ṣe kínní káwọn ìjọba náà kọ́ máa kọ́ ètò máa ṣe nǹkan rapidly time ti ń lọ jù kí ló ṣẹlẹ̀ àṣojú wa ń sun yín báyìí ni. Ah, ah, ọ ti ń. Ah, àwọn àti ẹ̀gbọ́n pé house of court pé ṣẹ́tù àádébẹ̀ yẹn dáadáa lórí ètò ìlẹ́yìn tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa manimọ́nì náà ni o àwò pọ́tébù bàbù tó ń live in the zoo mr manimọ́nì mhm. ṣé lóòótọ́ ni yẹn ń gbé nu zoo ṣé zoo níbi tẹ́ ń gbé yẹn. zoo ni omi nípa fún inú gbó ni zoo typical zoo. níbẹ̀. zoo ńlá ìṣesú kékeré. báwo ló ṣe kò séèyàn èyàn bá yín gbé bẹ́ẹ̀ ni. èyàn gbé bẹ́ẹ̀ àwọn tó ń gbé bẹ́ẹ̀ náà they are babus. níbẹ̀ yẹn náà lọ. yà babus wa mọ kí wa lóríṣiríṣi. lóríṣiríṣi mẹ́ẹ̀. yà yà yà. báyọ̀ bọ́ ya ń bá ya ń bá èyàn gidi tó ló ń gbénu bàbú bó lẹ́yìn ṣe. Ah. tó ń gbénu zoo. ẹ eh, nà ìwọ tó bá máa eh, tó bá máa mú ọ̀bọ wàá ṣe bí ọ̀bọ ni àbí báwo ló ṣe sọ àbí eh, kí a má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ Portable nínú ọ̀rọ̀ tó sọ hmm. ó ní ọmọọṣẹ́ òun ni hmm òun ní pé kó fi yahoo lẹ̀ hmm. kó máa kọrin hmm. ṣé yahoo lẹ̀ yìí ń ṣe ni. ẹ mọ̀ pé kò rí ìkọ̀kọ̀ sọ tó pé kó pa á mọ̀ pé yahoo boy ni. ok náà ṣé ìgbà ayé tèmi lè ṣé mò ń gbégbé yahoo boy tí máa ń tó wáyé pé àwọn according to báwọn yahoo boy ṣe máa ń ṣe èyí nǹkan ṣáà ni wọ́n ṣe pọ́pì ẹ̀rí bó ṣe máa ń náwó online tó ṣe máa ń ra mọ́tò. ẹgbẹ́ ìgbéyàwó ti ṣe ti ilé bí ah <laughs> èmi ò normal normal èmi sọ wípé ọmọ ọlọ́run lèmi tó ẹ tẹ ẹ tẹ kò ẹ ẹ. no àtẹ́lẹwọ́ ni kì í tán ni jẹ ni mo ṣe jára mọ́ kí lè rí nǹkan jẹ ṣe ṣàlùgùn ṣe mo ṣe tẹra mọ́ kí n má tọrọ jẹ when also you get pay get to beg gas to work to get pay many things on my mind to do kó ló fún mi kí n rí tèmi ṣe mi ò mọ̀ pa ẹ. so e, èsì èsì orin tẹ́ fi dáhùn èsì yẹn para nìyẹn yes no In this issue tó wà tó wà ń gbòòrò yìí ọ̀rọ̀ ti dé kóòtù mm. on social media gbogbo ariwo yẹn lọ lọ́tọ̀ ariwo yẹn lọ sí. Mm Benefits wo ni o ti mú wá bá yín. Ah, wàhálà ọ̀dà ò nípa fún un. wàhálà ọ̀dà wàhálà ọ̀dà wàhálà ń pààyàn ọlọ́run ṣàánú mi. wàhálà wàhálà ẹni. Ah, wàhálà ń pààyàn kí n má pa fún un wàhálà ọ̀dà. kí ló ah. ṣẹlẹ̀ ẹ bọ́ wàhálà wàhálà wàhálà ń gbọ́. online ni ṣé òun gangan ṣe bẹ́ẹ̀ ni wàhálà tó ṣe bó ṣe rí ni àbí àbí stunt ni ẹ pé ẹ lọ́ọ́ wàhálà ni bọ́ ẹbí ni wàhálà ni. wàhálà ni ìjàlá bí wàhálà ni ẹ̀yẹ lẹ́yìn náà ti wá rí wàhálà kan kẹ̀kẹ́ tí wọ́n ti mú lára rẹ̀ ibò ga ni. òun náà lè ṣe máa ń gba àwọn náà máa ń ta bí ẹbí wọn láti wáyé padà ṣe freedom ni industry bá gba àlè jù wọ́n máa ń rìn o irúgbìn lọ́wọ́ kẹ̀sì máa rẹ̀ máa rìn o àwọn náà ṣì ń. sẹ́yìn náà ń gbé wàhálà bàbá ẹ̀ abẹ́yìn bẹ́ẹ̀ o. bọ̀ wàhálà with ẹni tó lọ school. portable lọ school ah mi ò lè sọ àpárẹ̀ òun but ìkọ́ tẹ́yìn mọ̀ táwa ò mọ̀ mm. tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ mm. ta ni portable gangan táwa ò mọ̀ tí yóò tí yóò sí lórí social media ta ni portable Ah, other side of him táwa ò mọ̀. other side of him ah, ó jẹ́ ẹni tó yẹ pé number one ó láwọ́ number two ó máa ń tẹ bá dé ọ̀dọ̀ ilé ẹ máa use. ó sáré máa ń fìrì mọ́yàn. ó sáré máa ń fìrì mọ́yàn ó ti ẹni tó pé mo like ni. Ah, mi àkẹ́ mọ̀kàn tó dé tí gbẹ di. bọ́lá èyí tẹ wà lọ́dọ̀ nígbà yẹn at a mm. point in time ẹ tó mélòó. ṣé tẹ wà lọ́dọ̀ nígbà yẹn tẹ wà nínú zoo. ah tí mo yan ṣe babu living in the zoo. babu pọ̀ inside the zoo. ẹ pọ̀. ah babu pọ̀ o. but ta ló fẹ́ close mọ jù tọ́lá bẹ̀rẹ̀ pé ah tó mú bi right hand man pé ah ọlọ́wọ́ tún mi ni pa mi rè ah. ta ni. bí babu ṣe máa ń ronú oríṣiríṣi ni ó lè mú eléyìí ni kó fi ṣe kíní wá dọ́là àtúngbèmí gbàdí ṣe kínní àtúngbèmí. àti ìpọ́pọ́ yẹn agbọ́pọ̀ ẹ súnmọ́ ara gbọ́ pé bí ọmọ ló mú yín pẹ́. ẹ nà bí ẹ ń pè mọ̀ pé èmi lifestyle tèmi yàtọ̀ sí gbogbo àwọn tó wà nínú zoo yẹn ẹ mọ̀ pé normal normal ó gbérò yàtọ̀ ẹni tó kàwé yàtọ̀ sí ẹni tí ó. sọ àwọn yòókù yẹn wò lọ sí skul àwọn láǹfààní rárá dẹ̀gbà mm. tẹ́yìn wà mẹ́ ẹlẹ́wà ní skul tasued mm. mm. ẹ lọ sùkúù mọ́ ni abẹ́ ṣọ́tù. máa lọ skul bí ká lò three days ní skul no bí ká lò bá rí two days ní skul ká sáré lò three days ní ibà ní ọ̀sẹ̀ kan ká lọ bá eh, three days ní school ká lọ four days ní ìbàdàn. owó tí a mú lọ school gan owó àwọn mọ́tò àṣegbè. gbogbo ẹ̀ṣà wàhálà wàhálà wàhálà ojú mi ti rí mẹ́rin. wàhálà sóun ló ń fún iná abẹ́yìn ni abẹ́ wàhálà rẹ̀ fi rí ní bọ́ọ̀lù. Ah, normal normal ìwọ tó fẹ́ dọlọ́rọ̀ láyé onísùn taratara you hmm. know, hmm, to be a man is not a day job. Ojú máa ń mẹ́rin mẹ́rin tí. So, èmi náà mo carry everything as hustle ni. Nígbà yẹn lọ́hùn. Bẹ́ẹ̀ ni hustle náà ni gbogbo ẹ̀ náà. Tí ẹ bá wá lọ opportunity lẹ́nu pé kí o ẹ̀yin àti Portable ẹjọ wà nù yàrá kò sí mm. anybody ń bẹ̀ mm. kí lẹ máa sọ fún. Ah, èmi kọ́ lè gba àgbọn níyànjú pé kọ́ máa ní sùúrù dẹ́dẹ̀ láyé kọ́ tí mo lè sọ nù. yóò kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Eh, dẹ́dẹ̀ láyé. bọ̀tí ilé iṣẹ́ tó mm. ariwo tó wà ń ta yín sìn oore wo ló ti mú fẹ̀yìn ah. kí lẹ ti rí ń bẹ̀ advantage wo ló ti mú wá. wẹ́ẹ́ orúkọ wa ń kọ́ káàkiri àgbáyé lóòótọ́ but kò sí love ní industry. how. there's no love nobody is ready to show love even though kò máa try kò fẹ́ dókè gan ọ lè rẹ̀ ẹ́ jábọ́ kò sí hmm. love ní industry no love no love tọ́lẹ́ni tẹ́lẹ̀ bá sọ pé òun láìkẹ́ òun máa ṣe lè mẹ́sẹ̀ fún ìnà láì fún gbogbo ẹ̀ kí ni experience yìí mo ní láti ṣiṣẹ́ kí ni experience yìí ojú mi ti ah inú industry náà rẹ̀ náà no eléyìí ọ̀tọ̀ àmì àwọn ọkàn tá a ti ṣe náà message àwọn kan tó máa promise wa tún fail àwọn kan máa ṣe. ẹyẹ wa tí wà káàkiri àti àti ah, oníyan ṣe o ṣùgbọ́n kí oníyan tó ṣe tán kí ọlọ́bẹ̀ náà kó tó kó tiẹ̀ náà ńlẹ̀ mm. láti iléeṣẹ́ AK Media Concept Limited níbi tí a ti ń dábì ẹ̀rù tí a ti ń rọ̀ òwe pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tolerance tí wọ́n ń ṣe grains lóríṣiríṣi wọ́n ní pé kí àfún ní eléyìí káfíń káàbọ̀ sí káfíń kí kí káàbọ̀ ah, ah. sọ́dọ̀ owó ẹ̀rú abẹ́. Ah, ẹ hmm. ṣe àdúpẹ́ o hmm. ọlọ́run máa bá pèsè owó fún yín o hmm. ibi tá a ti ń yọ ọ́nbẹ̀ kò ní tán bẹ́ẹ̀ o ọlọ́run máa gbé yín ká ẹ ṣé mo dúpẹ́ lọ́run. so ní báyìí ti wo ètò àṣẹlẹ̀ yìí kí ni káwọn máa retí látọ̀dọ̀ mani money kí ni tuntun tó ń bọ̀. àní egungun lọ́rí ọ̀sìn màrímàrí wo many many things on ground mo sọ fún yín náà pé studio mo sùn mọ́jú òun kan àti máa upload ẹ̀ lálẹ́ yìí ẹ kọ díẹ̀ fún wa mẹ́ka tiẹ̀ gbọ́ káwọn èèyàn gbọ́ kówó kówó ẹgbẹ́ orí ọmọ náà ti gbọ́. ẹ mẹ́ka tí no ẹ mẹ́ka tí. ẹ tí ì fẹ́ ṣí mm. ẹ ń foni ṣáá fún wa ni ṣé ẹ ń foni ṣáá ni then nǹkan ta tún bọ́ ni pé ó possible wọn ló ṣeé ṣe kí ẹ settle out of court ṣé òótọ́ lélẹ́yìn. <sighs> ìyẹn kù sí ẹ̀gbọ́n lọ́wọ́ ẹ̀gbọ́n náà ṣì ni mm. ẹ̀gbọ́n ni portable mm. wàhálà wàhálà wàhálà mm. akọ̀tẹ̀ ní wàhálà wàhálà pé ìtumọ̀ wàhálà sọ ni pé wàhálà wàá lówó. wàhálà sí àpá rẹ ni o torí tó bá bẹ́ẹ̀ nìkan fa wàhálà àwọ̀ ẹ̀ máa jábọ̀ ẹ̀ náà mo kàn máa ń wo okay example ẹ̀ kà kú lè mo wo bàbá kan orúkọ ẹ̀ jẹ́ lee smart tó jẹ́ òun bá eh, normally òun bá jó ẹnjọ́ mẹ́ta mo gbọ́ pé ó kù lọ́dọ̀ ẹ̀ ó ṣe fídíò ó sọ wípé òun gbé lọ́dọ̀ Lamali wọ̀ fóun lówó látijọ́ ẹ̀ òun kọ́ ń bá wọn gbé ni pé wọ̀ fóun nílé fún ẹni ilé báyìí ṣe máa fún ẹni ilé o gbọ́dọ̀ ṣiṣẹ́ fọwọ́ ẹni òun gbé ní yàrá ọ̀fẹ́ o tún complain ẹ̀ fún ẹ̀ tó ní ká lè máa jẹ̀yà ẹ̀ yes now wàá ṣiṣẹ́ èèyàn òun sunú lọ́lọ́ mo mọ̀ pé ó máa sunú lọ́lọ́ at least wọ́n máa fún ní wọ̀nà tún kí ni wọ́n á lọ dé fídíò fọ́gà èmi mọ̀ èèwà inú studio mo sùn sí i for, for a good five months. nílé portable portable nínú studio inú zoo yẹn náà mo sùn síbẹ̀ èmi tó yẹ pé mo ń jẹ ẹni tó yẹ pé aṣọ mi mo tún jẹ ẹni tó yẹ pé mo ń wọṣọ mẹ́ta mẹ́rin máa fi máa sọ ká má sọ ká má ká sára ojú orí mẹ́rẹ́ntì ìzò ká má. láàrin àwọn tí lẹ́nìí ó láwọn kan tó gbé portable débẹ̀ lẹ́nìí hmm. tó náà fi lẹ́yìn tí gbogbo ayé mọ̀ hmm. the likes of Ọlámídé eh, Bàdó hmm. àwọn Don Jazzy ta ni ẹ̀yin aspire láti meet inú àwọn èèyàn yìí ta ló wù pé ah tí máa rẹ ní ilé ni o ayé mi náà change ah, ta ni. nàbà wọn àná Ọlámídé ni o. ẹ ń wá rèé ó yẹ sọ sínú kámẹ́rà. kí n kọ́ Ọlámídé bá a dùn tí máa rí chance inú mi máa dùn gan-an ajé inú mi máa dùn gan-an tó yẹ mo jẹ́ ó ti jẹ́ pé ọmọ Mùṣín ni wọ́n Jẹ̀bú ọmọ Mùṣín náà lèmi náà so tí inú mi máa dùn gan-an tí máa lè rí chance tó gbé ah orin kan orin kan ló ń sọ ní dògún náà bí Fugazi tó bá kọ́ lè bless me just one verse tó ẹ̀yin wa kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ AK Concepts Limited níbi tí a ti ń dábìrì tí a ti ń rọ̀ bí òwe ó ní ọṣẹ wọn o ọlọ́bẹ̀ ẹ̀yin náà ṣe é ṣe ṣe ẹ̀ṣẹ̀ wọn adúpẹ́ adéròmú kazeem ni orúkọ tèmi ọmọ bàbá ní sàárẹ̀ olú màá ní èmi ni ọmọ àjàlá irin ọmọ àjàlá ọ̀sọ̀ mi wà ní ọlá ìdúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti ṣùgbà lórí ètò yìí lónìí olùdarí wa tẹ́rì ayébọ̀ ẹ ṣeun o ọ̀gbẹ́ni Daniel adúpẹ́ o justice nwosu akẹ́yìn náà o ayọ̀bámi àti Mr Shako láti orílẹ̀-èdè India náà a ó máa rí rẹ̀ bára wa ṣe o iléeṣẹ́ AK media náà lábẹ́ olùdarí wa àti aláṣẹ wa ọ̀gá àgbà Ẹ̀sọ́lá Akíndẹ́jú a ó máa rí bá ọ arábìnrin ìtùnú àìná a máa rẹ́yìn náà bá ọ ó dàbọ̀.